orúkọ mi ni Unlimited Ele music video director àti filmmaker ni mí tán òmìnira mi ni mo fẹ́ survive. báyìí ìtàn tí mo fẹ́ rántí tí mo fẹ́ sọ yìí ó ó ó jẹ́ kan náà àwọn ìtàn fẹ́ pé mi ilẹ̀ ẹ bá gbàgbé ní two thousand and nine ó ní àwọn ẹ̀gbọ́n wa kan tó wà ní industry náà wọ́n pè mí pé kí wọ́n bá wọn ṣiṣẹ́ wọ́n send mi láàdírẹ́sì mi lówó mọ́tò lọ́jọ́ yẹn ten naira nìkan lọ́wọ́ àlápò mi wọ́n á bẹ ọ̀rẹ́ mi pé ah, ọ̀yá mi ní five hundred naira kì í tẹ̀ fi wọ́n mọ́tò lọ sí ibi tí mo ti fẹ́ ṣiṣẹ́ tí má dẹ̀ dì ọmọ tí màá gbowó ń bẹ̀ tí má dé màá fẹ́ lówó padà ó ṣàyà mi ní five hundred mo wọ mọ́tò two hundred mo débẹ̀ àṣìṣe àṣìṣe mọ́jú títí dọjọ́ kejì aṣọ white tẹ̀ mo wọ̀ mo dọ̀bálẹ̀ mo ṣe everything láti máa mọ́ àwọn shorts aṣọ mi wá dọ̀tí gan wọ́n á ní ah ní wàá lọ́ọ́lẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àìtí àlọ́bá ṣiṣẹ́ ó ṣe fún mi ní five hundred yẹn pé owó iṣẹ́ mi ní five hundred naira kẹ̀dẹ̀ máa wo kò ṣe pé inú mi bàjẹ́ lọ́jọ́ yẹn o mo kọ̀ wọ́n pé ah five hundred wà ok so ma á wọ mọ́tò two hundred naira padà sí ilé ọ̀rẹ́ mi tí mo gbé wọ́n á dá five hundred padà fún at the end of the day hundred naira ló wá ṣẹ́kù lápò mi ṣùgbọ́n kò ṣe pé inú mi bàjẹ́ náà mo kọ̀ wọ́n pé tí tó bá mọ̀ nǹkan tó ń ṣe ìrẹ̀ ń ṣe lọ kó máa ṣe lọ opportunity ma always come up èmi dẹ̀kẹ̀rẹ̀ mo láti two thousand and nine mo ṣe ń ṣe iṣẹ́ oríṣiríṣi káàkiri títí tó fi dé year 2012, thousand and twelve pàtẹ́mi náà wà ní opportunity láti direct video tó jẹ́ pé orin yẹn popular gan gbà yẹn ṣọlẹ̀ ṣọ̀ntìzù ṣọ̀ntìzù ló kọ táìtì orin ẹni ṣọlẹ̀ orin ẹ popular ńgbà ẹ̀ mọ́ a ṣe fídíò ẹ̀ àwọn ẹ̀tẹ̀ máa rò a ẹni tó ṣe fídíò ṣe kì í ṣe ọmọ nàìjíríà pé bí a ti amẹ́ríkà ló ti wà ọmọ pé èmi náà ni mo ṣe fídíò ìmọ̀ràn mi ni pé anything tí ọba mọ̀ ṣe ó ṣáà máa ṣe lọ opportunity máa pàdé ẹ̀ so orúkọ mi ni unlimited ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ti gbọ́ ìtàn òmìnira mi.